babaláwo tó bá ń gbọ́ mi gbogbo wòlíì tó bá ń gbọ́ mi gbogbo àfà tó bá ń bọ́ mi iṣẹ́ ń bẹ tó ní agbára dáadáa tí mo lè filẹ̀lẹ̀ àmọ́ yóò mọ̀ sí àwọn èèyàn ní wàhálà kan tó lè rí ni wọn ò ní rí ṣe kí lẹ́ bá mi wá ẹ bá mi wá ẹ̀kọ́ iléwé kan odidi ọ̀gà gbígbẹ ẹyọ kan atari ẹyọ kan bó lẹ ṣe máa bá mi ṣe ẹ wá gbedénu lé tẹ bá ti gbedénu lé báyẹn ẹ wá bọ́ ẹ̀kọ́ ẹ wá máa bó ẹ̀kọ́ yìí ẹ bó ẹ̀kọ́ yìí sí inú kọ́ọ̀pù tó bá mọ̀ kan tẹ́ mọ̀ pé ẹ lè fi fọ́ ẹ̀kọ mu ẹ máa bo ẹ máa wá mú ẹ máa wá mú ọ̀gà gbígbẹ yìí ẹ máa wá fi sínú ewé ẹ̀kọ yìí padà ẹ máa wá pọn bí gbàtán pọn ẹ̀kọ yẹn máa gbé sínú kòkò ìdógùn pẹ̀lú odidi atare kan tẹ́ bá ti wá jó ẹ jó ẹ wá lọ tẹ́ bá ti lọ kúnná ẹ máa wá fi síbí bu díẹ̀ ọwọ́ yóò gbúdọ̀ kán koríko lè jẹ́ fún yín bó ṣe yẹ kó jẹ́ ìwọ́tọ̀ bá ní kò sóògùn tún lọ lé ṣiṣẹ́ yìí wò kò sí bó ṣe wù kéyìí rẹ burú títí tí kórìí rẹ dọ́ta tó kò sí bó ṣe wù kọ jẹ́ ìràwọ̀ òṣùmàrè tó iṣẹ́ ìbúdọ̀ jẹ́ lára rẹ ọ wà bu díẹ̀ ọ́fíìsì bíi bu díẹ̀ lára lára kíní tó lò lórí ọlọ ìtọ́ bá ti fi sí bíi bu díẹ̀ ń bibẹ̀ kọ́ wá bù lé ẹ̀kọ́ tó ti bó sínú ewé inú kọ́ọ̀pù yẹn kọ́ wá fi ọwọ́ fọ pọ̀ kọ́ bomi sí kó wá ṣàdúrà owó sí dáadáa kọ́ ṣàdúrà owó sí dáadáa kò ní rí percussion kankan kọ́ wa mú ṣọwárí èrè tó kù ọ wàá pín sí ọ̀nà mẹ́fà ọjọ́ mẹ́fà ló wàá fi lò ó pẹ̀lú pẹ̀lú ẹ̀kọ́ iléwé nítorí tó bá ti wá ń lò báyìí ọmọ ní eh, eh, ojúmọ́ ò ní mọ́ àbí báwo náà ṣe ń sọ ọmọ ní ojúmọ́ ò ní mọ́ owó ojúmọ́ ni ẹlẹ́kọ̀ọ́ ń pa owó ojúmọ́ báyìí ní kẹ́mi lágbájá ọmọ lágbájá máa rí káàsìrì mi mọ̀ bò ibi tí n rokun owó sí kí n rówó mi ọ̀gá o wá lọ bá mi ga eré ọwọ́ wọn wá sọ́dọ̀ èmi lágbájá bọ̀rọ̀kì ní ìlú yìí olówó ìlú yìí gbogbo èèyàn kéèyàn tó bá wà lù yìí tán bá mi darí ajé wá ẹ máa fi ṣàdúrà fún ara yín ẹ fi ṣàdúrà wá báyìí báyìí pé torí owó ojúmọ́ lẹ́lẹ́kọ̀ọ́ ná bẹ́ẹ̀ ni ẹ ṣàdúrà báyìí fún ara yín ọjọ́ mẹ́fà lẹ́fi lò wà láìta láìta báwọn ọmọ olè rí afẹ́fẹ́ yìí bá lò wọ́n gbowó bí ikú wọ́n gbowó bí olè òun lè lérí ibú ẹlòmíì tí ó mọ̀ tẹ́gbẹ́ táwọn ọmọ yẹn bá lò sẹ́yìn tó bá jẹ́ lára wọn mọ̀ ní ti ni wọ́n sógun owó sógun owó tún lè lé báwọn ọmọ yahoo bá gbowó kàn jẹ́ pé wọ́n fi mánà sọ̀rọ̀ wọn náà ló jẹ́ èyí tí wọn wọ́n fi ọpọlọ sí i tẹ́ bá sì rí èyí tó ti ń sábà máa ń jẹ owó tó ní agbára jù náà àwọn ọmọ yahoo àwọn ọmọ eighteen years twenty years twenty two years tó ṣe wípé wọn ò tí ì gun àyà obìnrin jù ṣẹ́rá àwọn èyí tó ti ń wọ bíi thirty five years inú wọn forty years wọn èyí rí nǹkan kan lérí burúkú wọn ò wẹsẹ wẹsẹ wẹsẹ wẹsẹ wẹsẹ gbogbo yìí wọn ni ó ti funfun wọn ò tí ì ní tó wọn ò tí ì ní tó ọmọ wọn ò tí ì ní tó ọmọ fifty years wọn dàbí ọmọ eighty years níbi àgbákò ọ̀sẹ̀ ní wíwẹ́ ẹ lọ lè lò ó ẹ lọ lò ó ìwọ tó yẹ pé nǹkan ìfà lọ wáyé wáyé láyé rẹ nǹkan ìfà ẹn ọ rò pé ọba ṣiṣẹ́ mi rò pé yóò jẹ́ fún ọ láàfún mi kankan kò lè jẹ́ fún ọ kò lè jẹ́ fún ọ ṣé téèyàn bá wá mi wá tí n bá ṣiṣẹ́ yìí fún tó kéré jù yìí lè gba tó two hundred thousand naira lọ́wọ́ rẹ̀ ṣèbí owó àìmọ̀ náà san fún ìbò owó àìmọ̀ náà san fún ìbò ẹ dákun èló lẹ ná ṣiṣẹ́ hùn. Ah! àwọn ọmọ tán tiẹ̀ wá ń bọ̀ wá lẹ́yìn báyìí tán tiẹ̀ sọ pé àwọn fẹ́ kọ́ sí àwò kí ni wọ́n fẹ́ dé bá wọn a ti bà ayé wọn jẹ́ ní online báyìí gbogbo èèyàn ti di babaláwo nígbà tó ṣe wípé nàìjíríà náà ní ò rọrùn babaláwo míì ti ṣe awọ́rò sí awọ́rò sí awọ́rò sínú ilé awọ́rò òṣìṣẹ́ olórí burúkú ẹlòmíì ti lo ó ti lu ẹbu lu ẹbu lu ẹbu agbára kákà ní fínra lè méjì àmọ́ ìwọ táníyàn rẹ da kò sí bá yẹ ẹlòmíì ṣe bàjẹ́ tó nínú ilé nínú babaláwo nínú oníṣègùn nínú wòlíì kò ní fẹ́ kọ́ ọmọnìkejì rẹ̀ jéèyàn náà ni torí láyéláyé àṣírí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tóun òrówó fi ṣe yẹn ṣèbí tó bá fáwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ààrẹ ni tí òrówó fi ṣe tẹ́rẹ́yìn tẹ máa ń dá sáà wípé ẹni tí ó dá sọ róò ni tọrùn rẹ̀ lákọ̀ọ́kọ́ rírí yín ló burú eré yín ló burú ẹ mọ̀ wípé àwọn bàbá tẹ̀ ń fojú di wípé wọn ò ní mọ́tò wọn ò tí ì ní ilé tán ń yálé gbé ṣé ẹ mọ̀ wípé àwọn ọ̀dọ́ awo àwọn ọ̀dọ́ ológun mi ọ̀dọ̀ àwọn bàbá yìí ni wọ́n ń lọ tán ti ń lọ ń gba kọ̀ǹfàmù tẹ́yìn ò ní làákàyè sí àti ẹ̀tún gbọ́ àwọn tó ṣe pé ṣe la bá nù lé èmi èsì babaláwo mùsùlùmù ni mi ológun bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni ìdí tèmi fẹ́ fẹ́ fi iṣẹ́ àwọn iṣẹ́ tó ṣe wípé ó lágbára ó lágbára tí mi kì í fẹ́ fi wọ́n lẹ̀lẹ̀ ni wípé àwọn èèyàn ò mọ̀ ṣe wàhálà àwọn ò ní rí wọn ṣe èmi èsì jọ àwọn olórí burúkú kan tó ṣe wípé wọ́n mọ̀ máa fi àwọn oṣólẹ̀ tí nǹkan rẹ̀ pọ̀ wọ́n mọ̀ máa fi lẹ́lẹ̀ láti mọ̀ pé wọn ò ní lè ṣe fún ara wọn wọ́n fẹ́ sẹ́ndì owó sí wọn wọ́n fẹ́ sẹ́ndì owó sí wọn kí wọ́n lè bá wọn ṣe ọ̀run mọ̀ wà wà láìta láìsún bíi láìlẹ̀ sí láwa ọ̀run wà o má yẹ kúra wàláì ọ̀run wà mo rí ìyá kan tí wọ́n gbé jáde nínú sàárè ìyá yẹn wọ́n ní thirteen years náà ti sin ìyá yẹn thirteen years wàláì ara ìyá yẹn ò jẹrà aṣọrun rẹ̀ ò jẹrà bí ẹsẹ̀ rẹ̀ ṣe rí ló ṣe wà ń bẹ̀ bí ara rẹ̀ ṣe rí ló ṣe wà ń bẹ̀ dákun ta ló mọ irú iṣẹ́ eré tí ìyá yẹn ṣe síwájú ọlọ́run gbogbo eléyìí tá à ń ṣe láyé yìí orí burúkú àdánù òfò ìpayín keke onílé ayé ó ní mo wà nú mọ́tò yìí ṣé wọ́n jẹ́ bí bàbá mi re kí n mọ́tò kiri àárín òru báyìí ṣé ni mo sọ fúnra mi pé mo ti fẹ́ ya wèrè mo ti fẹ́ síwín torí màá ma sọ fúnra mi pé ta ni mo fẹ́ ọ̀pẹ́rẹ́sì orí ibú òfo torí pé one day is one day kí lọ rí. one day is one day a padà lọ lọ́jọ́ kan náà ni. àdúrà gbogbo gbà láṣẹ Èdùmàrè àní báráyé fọwọ́ tì ire àtọyé àánú yóò máa jẹ́ ti tiwa lọ́jọ́ ayé wa.